admission admission admission. bismillahirrahmanirrahim. gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ẹ̀kọ́ làgbà ìmọ̀ ló láyé ní darussalafiya school ìbàdàn nàìjíríà fi ń pè wá láti wá forúkọ àwọn ọmọ wa sílẹ̀ fún ẹ̀kọ́ kéwú àti ìwé tí a mọ̀ sí kéwúkéwé ní abala ẹ̀kọ́ kéwú ìtìdà iyá ìdàdíyá àti sànàwíyà monday to thursday ní full time láti aago mẹ́ta àbọ̀ sí aago mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ part time ní saturday àti sunday láti aago mẹ́jọ àárọ̀ sí aago kan mẹ́ta sí mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ lọ́jọ́ sátidé àti sunday ní quran memorization ìyẹn tààfíì tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà ni ètò ẹ̀kọ́ yìí wà fún bójẹ́dé tàbí boarding ètò ti wà fún ní abala ti western education àní crèche nursery primary àti secondary classes darussalafiya school ìbàdàn nàìjíríà wà ní nọ́mbà aa seventy two àwòwò apẹtẹ muslim ìbàdàn àti jigan off akanran road ọ̀nà àrà ìbàdàn lábẹ́ ìdásílẹ̀ sheikh rasheed bun mustapha asala sàràfí àbú ìbejì ẹ sì lè kàn sí wọn lórí mustapha rasheed eighteen eighteen at gmail dot com tàbí kẹ́ẹ̀pè zero eight one one zero six three nine three six six àti zero eight zero five four five six zero five four seven fún ọjọ́ ọ̀la tó péye darussalafiya school ìbàdàn nàìjíríà tó jẹ́ kéwúkéwé olùyẹ máa lọ. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره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 tí a ti sùn tí Allah dẹ́ fi títóbi rẹ̀ àti àánú rẹ̀ tó fi jẹ́ ẹnìkọ̀ọ̀kan wa náà ní ìdajì tí òní náà a dúpẹ́ fún Allah Ta'ala ìkan pàtàkì nínú àdúrà tánibí ni ká máa ṣe tá a bá fẹ́ sùn oníranran ni ètò bá rọ ẹnìkan kú lọ́rùn ni òun náà ní gbólóhùn tánibí ni ká máa sọ yìí pé bísímìkà rọ́bì wàdó àtújàmbì wàbíkà àrùfáàrù in amsakta nafsi farhamuha wà in arsaltaha fahfazuha bima tahfazu bihi ibadaka as inú àdúrà pàtàkì tá níbi ni ká máa ṣe tàbá fẹ́ sùn ni a sọ pé bísí mi kàrọ bi pẹ̀lú orúkọ ìwọ olúwa mi wàdọ àtújàmbì òun ni mo fi ni mo fi fi àmì lélẹ̀ tí mo fi fẹ̀gbẹ́ mi lélẹ̀ báyìí wàbí ká fáru pẹ̀lú orúkọ rẹ náà ni màá fi dìde náà tí bá dìde in arsalta nafsi farhamwa in amsakta nafsi farhamwa tó yẹ pé oorun tí mo fẹ́ sùn yìí ọba mẹ́mí mi sọ́dọ̀ tí mi jí mọ́ láàárọ̀ ọjọ́ kejì dákun bá ń kẹ́ ẹ̀mí mi o.

kó jẹ́ ká rí ṣe kó dẹ̀ gbà ní ìjọsìn fún wa. ìkẹ́ àtìgẹ́ kó máa bá níbi wa Muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn ará ilé ẹ̀ àti gbogbo àwọn sàbí tó fi dórí ẹnì kọ̀ọ̀kan wa náà mò ń kí gbogbo wa pèsè dáadáa la wa àdẹ̀kù ìgbìyànjú àkó ìdàrúmọ́jú àkó àwẹ̀ náà tí à ń gbà alówó gbà ní ìjọsìn fún wa yóò jẹ́ kí ẹ̀mí wa gbà ní ìtẹ̀síwájú àlàyé tí mo ń ṣe lọ nípa àwọn ọmọ ọ̀sẹ̀ bọ̀ yìí nínú ẹ̀sùn tó fi ń kan ìsìláàmù ni pé ṣìgìdì wọ́n ní ṣìgìdì òun ni àlọ́wù tá à ń sìn òun náà ni mo ti ń fèsì fún látàná yẹn pé rárá àwọn tí ẹ bá gbọ́ abẹ́ míìsì ẹ̀ abẹ́ ẹ̀sẹ̀ ń gbọ́ ni ẹ padà síbi nọ́mbà tí mo fẹ́ pè fún yín ẹ chaàtì nọ́mbà yẹn lórí lórí whatsapp yín kẹ́ni kí wọ́n sẹ́ndì àwọn líǹkì yẹn sí wọ́n sẹ́ndì ẹ̀ sí ẹ̀ sí yín kílíkì lórí ẹ̀ ẹ rí gbogbo àwọn lẹ́tọ̀ tá a ti ń ṣe tẹ́lẹ̀ torí mi ní padà sẹ́yìn zero eight one one zero six three nine three six six nọ́mbà náà nìyẹn ní ìtẹ̀síwájú kí n gbé fún wa láti pinlẹ̀ anabi ibrahim aleyhi salatu wa salam òun gangan ni Allah lóun sábàbí àkọ́kọ́ tọ́kọ́ bẹ̀rẹ̀ kíkọ́ Kaaba kìí ṣe anabi wa Muhammad ló bẹ̀rẹ̀ rẹ̀

ìgbà tí anabi ibrahim alayhi salatu wasalam ó wá lọ sí ìlú misra ìlú egypt lọ́dún náà lọ nígbà náà ìgbà tó wá lọ síbẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ tó so pọ̀ mọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí bọ́tà ayé olè gbà mí àwọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ọba abẹ tó jọba ìlú yẹn òun ló wá fún anabi ibrahim ní hajara tẹ́ ń pè ní hajara àwa ń pè ní hajaru hajara yẹn òun ló wá fún ọba yẹn ló fún ànábì Ibrahim pé kó máa mú lọ gẹ́gẹ́ bí ẹ̀bùn níjọ́ náà lọ obìnrin ni Ájára òfun ìtàn tó sopọ̀ mọ́ wà ń bẹ́ẹ̀ tó pọ̀ gan ṣe pé ìyàwó ànábì Ibrahim ti di méjì báwọn ṣe pé sáárọ̀ tàkọ́kọ́ ìyàwó rẹ̀ ni ṣùgbọ́n kò tí ì rọmọ bí pàtó wá fún ní Ájára yẹn wọ́n á padà sí ìlú Sham gẹ́gẹ́ bí ìlú wọn wọ́n padà síbẹ̀ ìgbà tí sáárọ̀ tó wòkè wòkè wòkè ó ṣàdúrà ṣàdúrà kò tí ì rọmọ bí sáárọ̀ yìí náà ló wá sọ fáwọn Ibrahim pé à ah, obìnrin tán tẹ fún ọ yìí ọmọ yìí fẹ́ tó bá fẹ́ ó ṣeé ṣe kí alọ́ kó gbàdúrà rẹ̀ kó padà gbàdúrà tòun náà àníbí Ibrahim sì fẹ́ lóòótọ́ ó wá sọ yìí jẹ ó di ìyàwó kò pẹ́ báyìí dé olóyún ni ṣùgbọ́n gẹ́gẹ́ bí wàhálà yín obìnrin ibi tó ti lóyún báyìí òwú bá bẹ̀rẹ̀ wàhálà bá dé láàrin àwọn ìyàwó méjèèjì tó le gan ni o tèsè díẹ̀ ìgbà tí wàhálà ìwà pọ̀ ni Sárà sọ pé òun ò tiẹ̀ fẹ́ fojú rí ajára gan kó mú kó lọ́dọ̀ òun àṣẹ èròǹgbà Allah subhanahu wa ta'ala ló fẹ́ lọ ṣẹ àníbi Ibrahim gbéra pẹ̀lú àṣẹ látọ̀dọ̀ Allah Allah pa láṣẹ pé kó mú ajára kó mú ajára kó mú kó nílùú Sham kó mú lọ sí ìlú kan tó ń pè ní Maka Maka yẹn ibẹ̀ ló wá mú ajára lọ tó pẹ̀lú oyún ni o ó bí Ismail tó jẹ́ ọmọ Ibrahim tó náà padà wá di ànábì Hajara yẹn ló wá bí Ismail ó ń tọ́mọ yẹn lọ́wọ́ ni wàhálà bẹ̀rẹ̀ láàrin òun àti ìyàwó àkọ́kọ́ ànábì Ibrahim padà wá mú lọ sí àyè kan tó ń pè ní Maka níjọ́ náà lọ́hùn kò tí ì sí ẹnìkankan tí ń gbé bẹ́ẹ̀ kò sí irúgbìn nílùú Mẹ́ka kò sí ẹnìkankan tó ń gbé bẹ́ẹ̀ yẹn kò sí irúgbìn kò sómi kò sí anything níbẹ̀ ìpèsè tí ànábì Ibrahim pèsè dání ní nǹkan jíjẹ nǹkan mímu ó bá wọn gbé dání ó gbé wọn dé bẹ́ẹ̀ wọ́n gbé bẹ́ẹ̀ tí ò sí anything bẹ́ẹ̀ ajára láti máa béèrè pé síbi tó fi wá sí rèé ṣé Allah ló pa ọ́ láṣẹ kó ṣe bẹ́ẹ̀ ni ó ní bẹ́ẹ̀ ni ìtàn náà pọ̀ ń bí yẹn náà ìtàn náà pọ̀ ń bí yẹn náà ànábì Ibrahim alayhi salatu wassalam ó padà wá sílé sílùú Sham gẹ́gẹ́ bí àṣẹ látọ̀dọ̀ Allah pé kó mú arábìnrin yẹn kó mú lọ síbẹ̀ pẹ̀lú ọmọ rẹ̀ Ismail tí ń tí ń nọ́ọ̀sì lọ́wọ́ tó ń fún lọ́yàn lọ́wọ́ ìyẹn ló wáá fa áyà tí Allah sọ nínú sọ́tù Ibrahim ìyẹn ló fa áyà yẹn nínú sọ́tù Ibrahim tí mò ń kà lọ lánàá tọ́jọ́ fi lọ áyà thirty seven ẹ̀yin náà lọ kà sọ́tù Ibrahim áyà thirty seven làlọ́ òfin wa sọ yìí pé ànábì Ibrahim wa tọrọ àdúrà pé Rabbana inni askantu min dhurriyyati biwadin ghayri dhi zar'in 'inda baytikal muharram ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون àní Ibrahim wa tọrọ àdúrà táwọn ọmọ ẹlẹ́bọ yìí sọ pé kò sí nǹkan tí ń jẹ́ àdúrà wọ́n ní ìgbìyànjú ló wà lára pèpè tó ń pèpè nìyẹn o wọ́n ní kò sí nǹkan tí ń jẹ́ àdúrà àní Ibrahim wa tọrọ lọ́dọ̀ olúwa rẹ̀ onírọ́bànà wo olúwa wa o inni askantu min dhurriyyati biwadin ghayri dhi zar'in inda baytikal muharram àwọn ẹbí mi ó ń tọ́ka sí Hajara àti Ismail ọmọ rẹ̀ tí ń tọ́ lọ́wọ́ àwọn ẹbí mi tí mo lọ fi sí agbègbè tí ò sí nǹkan kan bẹ́ẹ̀ kò sómi ń bẹ́ẹ̀ kò sí irúgbìn bẹ́ẹ̀ inda muharram níbi ilé rẹ̀ kàábà ní rìfàsì yẹn ẹgbẹ́ ibẹ̀ náà wà o Rabbana o nǹkan tó ń fi fi wọ́n síbẹ̀ ní yòókì kán lè bá máa kírun ni o ká máa gbé bẹ́ẹ̀ fọ́jì àlàáfù ìdàtà mìíràn náà sì táàwì ìlẹ́yìn mo bẹ̀ ọ́ ànábì Ibrahim mo bẹ̀ olúwa rẹ̀ bẹ́ẹ̀ mo bẹ̀ ọ́ ni bá ní ṣe ilé rẹ̀ yẹn ibi tí wọ́n ń gbé yẹn tí Ájára àti ọmọ rẹ̀ wà yìí bá ní fi sínú ọkàn àwọn èèyàn láti pé kó máa wù wọ́n láti wàá máa jọ́sìn bẹ́ẹ̀ ayàkùnrin àmúkà fún yẹn o torí pé àwọn ọmọ yìí sẹ́nu lébélébé ẹ̀bọ náà lọ́sìn bẹ́ẹ̀ kò sí nínú ẹ̀sìn tó gbógun ti ẹbọ ní ìsìlámù wa kò sí ẹ̀sìn míì tó tún gbógun ti ìṣẹbọ kò láàlá tó ju ìsìlámù lọ bó ní ìsìlámù tó aṣọ ká tún máa ṣẹbọ ìní mo fi sọ pé hajj tá à ń lọ àṣẹ látọ̀dọ̀ Allah subhanahu ni ọ̀ràn yẹn ní gbogbo gbogbo ẹni tó bá ti lágbára láti lọ ọ̀ràn yẹn ló jẹ́ fún láti lọ jọ́sìn bẹ́ẹ̀ kó ṣe àwọn manasikul hajj àwọn iṣẹ́ hajj tó ká ni mò ń sọ fún yín ni àmì èyí tí ó wúlò ni ànábì ibrahim wa ń tọrọ pé fájà alẹ́ àfọ ìdàtà mìíràn náà sì táwí ilẹ̀ yìí ìwọ olúwa mi ò mọ̀ ń bẹ̀ ọ́ bá mi fi sínú ọkàn àwọn èèyàn kí wọ́n máa nífẹ̀ẹ́ láti wá máa sin olúwa wọn níbi ilé rẹ̀ yìí níbi tí ajara àti ismail wà yìí wàrúsùkò hùn mí náà samarat àwọn ará aléhùn tó sì wà ń bẹ̀ yìí náà dákun bá ń pèsè jẹ́ ẹmu fún wọn o la'allahum yashkurun kí wọ́n lè bàjẹ́ ní tí ó máa dúpẹ́ tẹ́tí báyìí o ìgbà tí Hajara àti Ismail àwọn wà ń bẹ tẹ̀pẹ́ mo sọ pé ilé oko ni sírúgbìn kò sómi lẹ́yìn ìpèsè tí Ibrahim ti pèsè fún wọn ìgbà tán dẹ̀ ti jẹ́ tán wàhálà wa dé kò sómi mọ́ ìpèsè omi tó gbé fún wọn wọ́n ti mú tán ìpèsè oúnjẹ tó gbé fún wọn wọ́n ti jẹ tán kò tẹ̀ sí nǹkan kan bájà àti bẹ̀rẹ̀ sí wàhálà nìyẹn ó wá lọ pé àbúrò tiẹ̀ ráwọn yẹn nítòsí táwọn lè gbóúnjẹ lọ́dọ̀ àbómi mímu òǹgbẹ́ǹgbẹ́ wọn òǹgbẹ́ǹgbẹ́ Ismaili náà tó jẹ́ ọmọ kékeré ó wá rí òkè kan níwájú rẹ̀ jábàlù yẹn náà pè ní jábàlù sọfà òkè sọfà tá à ń pè ní sàfà tàbá lọ sí hajj ẹ̀pá máa ń sá sàfà àti mọ́rùwà òkè náà pè ní sọfà yẹn sàfà yẹn òkè ni ibẹ̀ ni ajára wa sá lọ ó wá gun òkè yẹn èyí sókè tó ga náà rorò díẹ̀ òkè tíntín báyìí Hajaru wa dó síbẹ̀ pé àbóhùn ra àwọn èèyàn lọ́ọ̀kan tóun tiẹ̀ lè rí bí àwọn kan taná àbí nǹkan kan tóun tiẹ̀ rí omi àbóhùn tiẹ̀ lè rí omi ń bì kan bẹ̀ kò rí ọba tó sá padà ó ti sá wá ó ti sá wá síbi wáàdí àti mọ́rúwà láàrin méjèèjì yẹn ó ti wá bẹ́ẹ̀ àbóhùn tó rẹ́ nìkan Hajara ń lọ ó ń bọ̀ ó ń lọ ó ń bọ̀ bẹ́ẹ̀ odidi ẹ̀ẹ̀méje ló ṣe bẹ́ẹ̀ ẹ̀ẹ̀méje ẹ̀ẹ̀méje ni ajára ṣe bẹ́ẹ̀ jọ náà láàrin yẹn òun dààmú fún pé bóun lòun ṣe rómi yóò lọ yóò tún padà àbóun lè gbóhùn ẹnìkan ni àbóun lè rẹ́nìkan tó lómi ni àbóun lè rẹ́nìkan tí ń kọjá ni lẹ́ẹ̀méje ń bẹ ẹ padà síbi hadith anabi tí abdullahi bin abbas gbà wá látọ̀dọ̀ anabi ẹ lọ sọ yìí bukhari níbi three thousand three hundred and sixty four hadith ń tawil hadith tó gùn gan ni ẹ gbádùn ẹ gan hadith yẹn ṣe àlàyé bí iṣẹ́ hajj ṣe bẹ̀rẹ̀ àti bí ajara anabi ibrahim ismail bó ti jẹ́ pé àwọn náà bẹ̀rẹ̀ iṣẹ́ hajj yẹn abdullahi ibn abbas wa sọ pé fadhali kasa yunasi bayinahuma nǹkan tí ajara ṣe ń jọ́nà lọ́hùn tí ń sá kíjokíjo láàrin safa àti maruwa yẹn òun làlọ́ wa ṣe ní òfin fún wa ipe tá a bá ti lọ sí hajj káwa náà máa sá safa àti maruwa nǹkan tó lẹ́rìí ni ẹ̀dìrí sẹ́wà yẹn nìsín ìgbà tó wá ń sá káàkiri tó ń wó mi yẹn malaku jibril jibril wá wá ìgbà tó wá wá ìgbà tó wá rí wọn bó ṣe ń ṣe torí ajára bó ṣe ń ṣe ó wá mú ìyẹ́ rẹ̀ jibril ó wá fi lu ilẹ̀ ibi tí ismail wà ọ̀pọ̀ ọmọkùnrin lọ́mọ kékeré ni ó wá fi lu abẹ́ ẹsẹ̀ rẹ̀ bómi ṣe ṣẹyọ ńbẹ nìyẹn omi ṣẹyọ báyìí bẹ́ẹ̀ dé nígbà tí ajára ó padà wá níbi tóun ti ń wómi lọ ló bá rí i pé omi ti ń sun níbi abẹ́ ẹsẹ̀ ismail ibi tó ti bẹ̀rẹ̀ sí bu omi nìyẹn ó mú un bẹ́ẹ̀ ó fún ọmọ yẹn mú un bẹ́ẹ̀ náà ẹ lọ́ka hadith tí mo sọ inú sọ ibùkọ́ rẹ̀ hadith tó gùn gan ni ẹ̀kọ́ pọ̀ nbẹ̀ gan three thousand three hundred and sixty four ó gùn gan àdébì sọ yìí pé law lam taghrifu min zamzam aynan mu'ayyana àníbi ni tí èyí bá ṣe pé ká ní pé ájára ǹjọ́ náà lọ́hùn nígbà tó rí omi yẹn ni ká ní pé kò máa páàkì omi yẹn ìgbà tá a jára torí pómi yẹn ń sun ìwà ń bu yẹ̀pẹ̀ ó fi ń sọ̀rọ̀ àǹdí ẹ̀ kò fẹ́ kómi yẹn sàn lọ ó ń kánjú pé kóun lè bí pé ìwà ń wára kóun lè rómi yẹn mu kómi yẹn mọ̀ mọ́ tàn ká ìwà ń fi yẹ̀pẹ̀ ó fi ń sọ̀rọ̀ àǹdí ẹ̀ ó fi yẹ̀pẹ̀ ó fi ń sọ̀rọ̀ àǹdí ẹ̀ kóun lè bá rí omi yẹn bù nírọ̀rùn àtòun àtọmọ rẹ̀ ànábì wa sọ pé lẹ́wọ̀n tí ò lọ máa páàkì omi yẹn jọ yẹn nìkan ló fi omi yẹn ó fi omi yẹn lẹ̀ kómi yẹn máa sàn jáde fúnra ẹ̀ ni ànábì ní omi zamzam yẹn kò bá di odò ńlá ni torí pé bó ṣe ń ráyè jáde tó ń fẹjú yẹn bẹ́ẹ̀ náà ni ó sì máa fẹjú ni ó sì máa fẹjú odò ni ò bá jẹ́ instead tó fi dàbí kàngáhùn omi zamzam yẹn òun ni àwọn alálàájì náà ń bu lónìí yẹn bí omi zemzem ṣe ṣẹyọ ọjọ́ náà lọ nìyẹn ẹ lọ kà ó wà ní hadith ó wà ní sọ̀rọ̀ Bukhari Jibril wa ń sọ fún Hajara ǹjọ́ náà pé ìwà Hajara látàkọ́ fi má bẹ̀rù wípé ibi tó wà yìí kò sẹ́ni tí ń gbé bẹ́ẹ̀ má bẹ̀rù kankan omi rẹ̀ tó máa mu ìpèsè rẹ̀ tó máa jẹ fa inna hahuna baitallah yabni hadal wa abu ẹ lọ kàánú sọ Bukhari hadith tí mo sọ yẹn náà ni o hadith tó gùn gan ni gbogbo ẹjọ́ tí mò ń ròyìn wà ń bẹ hadith kì í ṣe pé mò ń sọ ìtàn lórí o three thousand three hundred and sixty four ìlọ́kà mẹ́ jìbìrì wa ń sọ fún yín pé látàkọ́ọ̀fì ìwọ ajára mọ́ bẹ̀rù torí pé ẹ̀rù ń ba ajára pé ah, irú omi wo ló wá ṣe yọ yìí irú kí ni ń ṣẹlẹ̀ yìí jìbìrì wa ń sọ pé fa iná àhúná báyìí Allah sórí ibi tó wà yìí gangan tí ọkọ rẹ̀ fi ọ́ sí tí Ismail náà wà yìí ibẹ̀ gangan ni ilé àlọ́ wà ilé àlọ́ tá à ń pè ní Kaaba ilé yẹn àlọ́ fi láti fi gbé iyì fún ilé yẹn ní kí n ṣe ká ló ń gbé bẹ́ẹ̀ ó ń pè nílé òun òní kaaba kaaba òun náà lẹ́yìn pè ní baitul atik baitul atik òun náà ní jẹ́ bẹ́ẹ̀ kaaba náà ní jẹ́ baitul atik òun náà ní jẹ́ baitul lọ́ọ̀lì muharro òun náà ní jẹ́ baitul gbogbo ẹ̀ òun ní jẹ́ òun ní jẹ́ jìbìrì wa ń sọ fún pé mọ́ bẹ̀rù ìwọ hajara fa inna hahuna baytallah ibi gangan ibi tọ́mọ rẹ̀ wà yìí tí wọ́n náà wà yìí ibẹ̀ gangan ni kàábà wà yabni hadal gulam wa abu ẹni tí ó mọ̀ tó máa mọ ilé yẹn òun náà ni ọmọ rẹ̀ yìí ismail wa abuhu àti bàbá rẹ̀ tó jọkọ tiẹ̀ anabi ibrahim ẹ lọ ka nǹkan tí mò ń sọ yìí omi ìsọ ìtàn jàpá àti yannibo ìtàn tó lẹ́rìí mò ń o ẹja wa padà sínú koran a padà sínú koran ṣe wá rí ààyè yẹn tí Ismail wà tí ìyá rẹ̀ náà wà ní àṣẹ alọ́wọ́ fẹ́ jẹ́ kí àṣẹ òun ṣẹ ni òun ni alọ́wọ́ fi pa Ibrahim láṣẹ ike kó mú Ájára lọ síbẹ̀ nígbà tí ìjà ń ṣẹlẹ̀ láàrin òun àti ìyáálé ẹ̀ pé kó mú lọ síbẹ̀ àti ó ti ní kẹta lọ fẹ́ yọ jáde ó ti ní tó fẹ́ yọ ẹ wá lọ padà sínú àyà koran nínú suratul hajj suratul hajj ẹ̀ka àyà twenty six ẹ̀ka àyà twenty seven kẹ́lẹ́ bá ń pẹ́ àwọn ọmọ ọ̀sẹ̀ bọ̀ yìí wọ́n àmọ́ tán ṣe mú sọ pé wọ́n à ní ẹ̀kọ́ kankan ẹ̀kan bẹ́ ẹ̀kan ló ń ka àwọn ìwé kan táwọn ọ̀sẹ̀ bọ̀ kọ ẹ̀ mọ̀ nípa koran gan ẹ̀ padà sínú sọ́tìlì hajj àyà twenty six àyà twenty seven ẹ̀ mọ̀ wo alọ́ ni wà ìbà wà ànàlẹ́ Ibrahim makanel bait àyà koran mú o. alọ́ nígbà tí òun òun júwe makanel bait ibi tí kàbá yẹn gangan wà ibi tí kàbá yẹn àyè tí kàbá yẹn gangan wà òun wá júwe rẹ̀ òun wá tọ́ ànábì Ibrahim ní kàbẹ̀ pé lọ síbi bíbà ibẹ̀ gangan ní ibẹ̀ ní kàbá yẹn ibẹ̀ ní àyè ibi tó ń ṣe sí nìyẹn ibi tó wà nìyẹn torí pé àyè yẹn ti wà láti gbàtà lọ ti dá sánmà tó ti dá ilẹ̀ ni wọn kà sí ìkọ́ ànábì Ibrahim làlọ́ wa fi kọ́ àti Ismail ọmọ rẹ̀ lálọ́ọ̀fù sọ pé wà ìdìbà wà ná lè Ibrahim makana albayt ìhun wà lọ́wù òun ló ń júwe ààyè kàábà yẹn fún ànábì Ibrahim ipe kó lọ kọ Allah tushirika bí ṣe ẹnìkan kan gbọdọ̀ dórogún pẹ̀lú mi wàtọ́ hìrìbáyìtì lè tọ́ ìfihìnà wàlùkọ́ ìmìhìnà wàlùkà ìsùjùd lọ mọ ilé yẹn kó ma kó ní tiẹ̀ fún gbogbo àwọn tí wàá máa ṣe tàwa fún bẹ́ẹ̀ gbogbo àwọn tí wàá máa wá síbẹ̀ àwọn tí wàá máa rùkú tí wọ́n máa kírun tí wọ́n máa forí balẹ̀ ń bẹ̀ lọ kọ́ ilé yẹn kó dẹ̀ ní tiẹ̀ fún wọn alọ́ọ̀pá níbi Ibrahim láṣẹ bẹ́ẹ̀ kò tí ì tán o wa ala kulli damirin ya'tina min kulli fajjin amiqa alọ́ọ̀ wá ṣe aládéhùn fún ànábì Ibrahim pé tó bá ti kọ́ ilé yẹn tán ilé òun kàábà yẹn tó bá ti kọ́ tán gbogbo èèyàn ni wọ́n máa wá síbẹ̀ wa ala kulli damin kò sí bá ṣe jìnnà síbẹ̀ tó lágbàáyé wọ́n máa wá síbẹ̀ minkulli fajjin amik wọ́n máa wá látàwọn kọ́ńtì tó jìnnà jìnnà wọ́n máa wá síbẹ̀ ẹ lọ́ka sọ́tù hajj problem tá a ní ni pé kùránì tó wà lọ́wọ́ wa yìí a máa ń pa ẹ̀ òun ló jẹ́ káwọn ilé máa ń gbé àwọn kọ̀ọ̀kan nígan tó ń gbé wọn lábòkí wọ́n ń gbé wọn ní mugun gidi mà ní a máa ń pa kùránì àti sọ́ọ̀dì ìwé àdúrà òun ni problem tá a lọ ní ẹ̀kọ́ pọ̀ nù kùrán gan that is why mo fi ń bẹ́ẹ̀sì gbogbo ẹni pé gbogbo tí mò ń sọ fún yín látijọ́ ọ̀rọ̀ ẹ̀rí ni mi ò sọ mi kì í sọ ìtàn ìjàpá mi ìsọ̀gbọ̀n ìtàn rédè èdè tí ò lẹ́sẹ̀ ńlẹ́ mi kì í sọ anything tí máa fẹ́ sọ màá mú ìtàn ẹ̀ wá màá mú ọ̀rọ̀ ẹ̀ wá nínú Quran àbí nínú hadith ni. àlọ́ ni wàhálà kúlì dọ́ọ̀mì yàtí iná kúlì fájínà àmì ààyè yìí yóò mọ gbogbo èèyàn láti máa wá síbẹ̀ ni láti ibi tó jìnnà rárá réréréré lágbàáyé alhamdulillah orí bẹ́ẹ̀ lónìí àbí orí bẹ́ẹ̀ ẹ̀sọ́ kọ́ńtì kan lágbàáyé táwọn èèyàn tó wá máa ṣe hajj kò sí ẹ̀mú yẹn dání báyẹn o ẹ̀yìn ìgbà yẹn ẹ̀rí wà ń bíbá yẹn nísìnyí pé ànábì Ibrahim alayhi salatu wassalam òun ló kọ́ làlọ́ òótọ́ tí kò lọ kọ́ ilé yẹn ẹ wá padà sínú sọ́ọ̀tù Ali Imran Quran chapter three nìyẹn níbi àyà ninety six ninety seven sọ́ọ̀tù Ali Imran ninety six ninety seven ẹ wo nǹkan lọ sọ alọ́ ni inna awwala baitin wudiya linnas lalladhi bi bakkata mubarakan wa hudan lil alamin fihi ayatun bayyinat maqamu ibrahim wa man dakhalahu kana amina walillahi ala nnasi hijjul bait man istata'a ilayhi sabila allah akbar sọ́tọ̀ ali imran aya 96 97 mọ̀kàn ẹ̀wọ̀n tá lọ sọ alọ́ ni inna awwala baitin wudiya linnas ilé àkọ́kọ́ ilé ìjọsìn àkọ́kọ́ tí òun kọ́kọ́ ṣe sórí ilẹ̀ Allah ní sọ̀rọ̀ ilé ìjọsìn àkọ́kọ́ tí ó máa jẹ́ ilé táwọn èèyàn ti máa jọ́sìn tó jẹ́ ti nọ́mbà wán àkọ́kọ́ lórí ilẹ̀ yìí Allah ní làlẹ́bí ibi bákàtà mubaraka òun náà ni ilé tó wà ní Mọ́kà yẹn òun lè pè ní Kaaba òun là ń pè ní Baitul Atiq òun là ń pè ní Baitul Haram Kaaba Kaaba kan náà Allah ní inna awwala baitin lórí ilẹ̀ yìí o òun ni ilé àkọ́kọ́ tó jẹ́ ilé ìjọsìn tọkọ sọlẹ̀ wò. àlọ́ ní fi àyà tún bá yìnàt àwọn àrísà mi ń bẹ́ńbẹ́ àwọn àmì ń bẹ́ńbẹ́ tó clear gan tẹ́kọ̀ tẹ́ bá débẹ̀ rí nínú àmì tó wà ń bẹ mọ̀kọ́mù Ibrahim ààyè tí ànábì Ibrahim dúró sí tó ti ń mọ ilé gbogbo ẹ̀yin tẹ́ bá lọ sí hajj rí mọ̀kọ́mù Ibrahim yẹn ẹ dúró síbẹ̀ ìbẹ̀lẹ̀ ti ṣe náfìlà méjì ìbẹ̀lẹ̀ ti ṣe náfìlà méjì dábàá ti tàwa fùtán ẹ lọ sí mọ̀kọ́mù Ibrahim mọ̀kọ́mù Ibrahim ẹ ti rí bẹ́ẹ̀ òkúta yẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti sìn òkúta yẹn ni ànábì Ibrahim dúró lé lórí tí Ismail ọmọ rẹ̀ ń bá gbókúta àtàn fi ń mọ ilé yẹn níjọ́ náà lọ́hùn ẹ̀yin mọ̀kọ́mù Ibrahim gangan báyìí súnà ànábì ni pé ṣe náfìlà bẹ́ẹ̀ alọ́ ni wà máa ń dá kọ́láhù kánà walillahi alannasi hijjul bayit alóhùn ni ó ti dọ̀ràn yàn fún gbogbo èèyàn pátápátá kán wá máa ṣe hajj kán wá máa bẹ léyìí wò ní gbogbo ààyè tán bá wà kán wá máa ṣe hajj kán máa bẹ̀ wò. mínísítà tọ àìlẹ́ yìí sẹ̀bìlà ó ti dọ̀ràn yàn fún gbogbo ẹni tó bá lágbára tó ju ọjọ́ dáa olówó tí ó fi wá olówó tí ó fa àwọn ẹbí rẹ̀ ńlé tí ó fi lọ ó ti dọ̀ràn yàn kẹ́ wá máa físìtì ilé olúwa ẹ̀ kẹ́ wá máa ṣiṣẹ́ hajj ń kí ló jọ mẹ́bọn gbogbo rẹ̀ yálà ṣẹbọ ni yálà yíyẹ yìí ń bo wọn àmọ́ kankan láwọn ọmọ yìí ah, ẹ̀sìn islam tó wá tó pé tí ò sí nǹkan kan tó dínkù mẹ́ ẹ̀sìn tó clear tiwájú ò tako tẹ̀yìn tẹ̀yìn ò ní tako tiwájú láyé láyé ẹ̀yin lẹ́ẹ̀ mọ̀ ń pa ẹ̀ tẹ́ ń tọwọ́ bọ̀ nǹkan tẹ́ ẹ̀ mà àṣẹ látọ̀dọ̀ Allah ni kì í ṣe àdádálẹ̀ kìí àwọn ará Saudi la lọ ń kówó fún àbíbò lára ṣe lọ ń fún Saudi ni owó tẹ́ ẹnìkan fi tìlú Nàìjíríà ṣe wọn lọ o Saudi ń kó fún àṣẹ ni wọ́n náà mú kànú Kùránì ṣé ló kọ Kùránì àlọ́ ò kàn sọ pé kí mọ́kà yẹn kó ni ẹ mọ sọ ni nígbà lọ sí fatiu mọ́kà àníbi ni inna yawma khalqi as-sama yawma khalaqa as-samawati wal-ard fahuwa haramun bi hurmati llahi ila yawmi al-qiyamah inú Sahih Bukhari one thousand eight hundred and thirty-four àlọ́ ní ìlú yìí ó ń tọ́ka sí maka ǹjọ́ náà lọ haramahu llah yawma khalaqa as-samawati wal-ard láti ìjọ tí Allah ti dá sánmà tó ti dá ilẹ̀ ìjọ yẹn ló ti pe ìlú maka ní ìlú àbẹ̀wọ̀ ìlú ọ̀wọ̀ ànábì ní láti ọjọ́ tí Allah ti dá maka àyè tó ti dá sánmà tó ti dá ilẹ̀ òun ló ti ṣe ìlú mọ́kà ní ìlú ọ̀wọ̀ àníbi ni fàwùwà haramu bi hurmatillah ila yawmil qiyamah ìlú mọ́kà yìí o yóò máa jẹ́ ìlú ọ̀wọ̀ náà ni láti sìn ila yawmil qiyamah títí dé òfin ìdíjọ́ ìgbàlẹ̀ qiyamah mọ́kà ó máa jẹ́ ìlú ọ̀wọ̀ ni kíbla wa mùsùlùmí ni èyí lọ́wọ́ fi pa aláṣẹ pé ibẹ̀ ni ká máa dojúkọ láwa fẹ́ kírun agbègbè ibẹ̀ ni ká máa dojúkọ gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí tí ò fẹ́ sórí ibú láyé àtàlùkìyàmà ó gbọ́dọ̀ mọ̀ pé mẹ́kà ìlú ọ̀wọ̀ ni ìlú tá a máa ń bọ̀wọ̀ fún ni kìí ṣe àwọn ará mẹ́kà náà ṣe bẹ́ẹ̀ àwọn náà ń jọlá ilé tó wà lọ́dọ̀ wọn ni kìí ṣe àwọn là ń kówó fún àdúrà àwọn ànábì Ibrahim àdúrà ànábì wa Muhammad ló gbà sílùú yẹn àti pé láti jọ́tà lọ́wọ́ ti dá sánmà tó ti dálẹ̀ yìí náà ló ti fi ààyè kàábà yẹn kalẹ̀ ọ̀ẹ́sẹ̀ wàá pa ànábì Ibrahim àti ọmọ rẹ̀ láṣẹ ipe àwọn nìkan lọ rí ìṣẹ̀ ọbù kan lọ kọ́ ìṣẹ̀lẹ̀ nìyẹn ìṣẹ̀lẹ̀ tó nìyẹn kì í ṣe pé Saudi ló pè wá pé ẹ sí ìlú àwọn Saudi kọ́ ló kọ́ Kaaba rárá àlọ́ ẹni tó bá òní mọ jàǹfààní orí tó bá wà ń ń kì í ṣe pé Saudi la ni ìka tó ṣẹlẹ̀ ń bẹ̀ nìyẹn àwọn jàǹfààní orí yẹn ni so ló fà tó fi jẹ́ pé hajj táwa mùsùlùmí ń lọ òun lẹ ti gbọ́ yẹn o omi zemzem yẹn tí jìbìrìlù tí alọ́pàá jìbìrìlù láṣẹ ibi kí lọ fi ìyẹ́ rẹ̀ lu abẹ́ ẹsẹ̀ ibi tí Ismail wà òun ló domi zemzem lónìí tí ó sì pomi ẹ̀ wà ń bẹ̀ di àwòdì òní ọ̀la bí ó sì ṣe wàdà kíámà nìyẹn òun là ń bù wálé yẹn tí a ti pé omi zemzem wálé ó ṣe kíní kan ànábì ni mọ́ o zemzem lè mọ̀ ṣòro ìbàlà omi àlùbáríkà ni ànábì ni ẹni tó bá mu omi zemzem àníyàn tẹ́ ẹ bá ní nígbà tẹ́ ẹ fi mú yẹn òun náà lálọ́ ó sì fún yẹn tẹ́ ẹ bá mu omi zemzem yẹn àníyàn tẹ́ ẹ ní tẹ́ ẹ fi mú yẹn àlọ́ ó dẹ́ gbà fún yẹn tẹ̀bí kò èso mi lásán sọ alọ́ ń ṣiṣẹ́ hajj ń bẹ̀ ni tọ̀ bó o tó sọ gbogbo eléyìí ṣe ń jẹ́ pé àlọ́ sì gidi ni òun lálọ́ ń sìn ẹ̀dá kù kí ló jọ sì gidi ń bẹ eléyìí kí ló jọ sì gidi ń bẹ́ẹ̀ tẹwa ni ẹ àlọ́ ìtawà mùsùlùmí sìn sìgìdì ni ẹ sigidi ṣé sìgìdì ló sọ gbogbo tá à ń sọ látàárọ̀ kọ ogun tá à kọ yìí ó ń dùn wọn ni kìí ṣe kílẹ̀yìn mùsùlùmí ń wá láàyè yẹn tẹ́ ẹ̀ ná owó ribiribi ẹ̀ mọ̀ èyí tó ń lọ hajj ní ìsinmi over ten million ten million eight million n ti bẹ́ẹ̀ àwọn èèyàn ń lọ àbẹ́ ti rọ́dún kan rí kí hajj wá fà á káwọn èèyàn wá ní èrò pọ̀ láàjì lọ́dún yìí ẹ̀ mọ̀ pé owó rẹ̀ one billion wà láàyè àwọn àṣẹ ni látọ̀dọ̀ Allah òní nítorí bí Ibrahim ti tọrọ kalẹ̀ ó ti tọrọ ẹ̀ tipẹ́ onífàjì alẹ́ àfòyí dátà mínà nẹ́ẹ̀sì táwì ilẹ̀ yìí bá ń fi sínú ọkàn àwọn èèyàn ni kó máa wù wọ́n láti máa wá sí ààyè yìí níbi ilé rẹ̀ yìí ànábì Ibrahim ó ń kọ́ ilé yẹn Ismail náà ràn lọ́wọ́ òun náà bá gbókúta iná fi lé foundation yẹn àtìgbà iná tí wàá ń kọ́ náà ń kọ́ náà ń kọ́ tó fi dòní kí Allah subhanahu wa ta'ala kójọ kó do tẹ̀lé kọ̀ọ̀kan ọjọ́ ti lọ a tún pàdé inshallah lọ́la subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk salamu alaykum wa rahmatullahi wa barakatuh gbogbo mùsùlùmí òdodo lọkùnrin lóbìnrin níbi táyé dé dúró táwọn kan máa lọ́nà ẹ̀sìn àṣìlá ó léwu ẹ̀kọ́ lé ẹ̀kọ́ ìwé ẹ̀kọ́ kéwùtì tọ́ni lọ́nà tàbí lówó lọ́ tàbí sẹ̀sìn wo àlùjáná onídẹ̀ra gbólóhùn yìí ní ilé ìwé Daru Salafia for Arabic and Islamic Studies Ìbàdàn Nàìjíríà ìrìnà wọlé ti pé ìgbaniwọlé sáìtù ẹ̀kọ́ tuntun ó tún lọ lọ́wọ́lọ́wọ́ o kí gbogbo bí àtàlágbàsọ pakitimẹ́lẹ̀ kẹgbẹ́ ó dè wọ̀. ìdùnnú alẹ́ yóò sì jẹ́ tòbí. preliminary classes ìtìdáyà ìdádíyà sànáwíyà monday sí friday ńlẹ̀kọ́ gbígbà fún full time. aago mẹ́jọ àárọ̀ sago kan àbọ̀sán. saturday àti sunday ní fáwọn tó fẹ́ ṣe part time. saturday àti sunday náà ni. tàbí old quran quran memorization class only. aago mẹ́ta sí aago mẹ́fà àbọ̀rọ̀ lẹ̀. tàgbàtọ̀ dọ́tọkùnrin tóbìnrin ló wà fún níbẹ̀ o. number seventeen ògúndàrí láòyè road five mọ́sálà ìyànà bíkẹ́ street muslim ìbàdàn. lábẹ́ àkóso olùdásílẹ̀ ustaz rasheed bun mustapha asalafi abubeji. telephone zero eight zero eight five two three seven. Five seven seven whatsapp number zero zero eight one one six three three nine six. 1063 9366 ǹdẹ́ lọ́gbẹ̀kọ́ mẹ́.